Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ọ̀pọ̀ ìyìn ọlá àti ìbà ni a fi fún Ọlọ́run ọba Èkó àìsà àìdìbàjẹ́, Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára. Ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọlọ́run Abraham, Ọlọ́run Isaaki, Ọlọ́run Jakọbu, Ọlọ́run àwọn wòlíì, Ọlọ́run Olúwaṣeyì, Olúwafẹ́mi ogun ọ̀run yín ká. Ẹni tó fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní. Jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò promise land restoration ministries fún ọjọ́ etí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún twenty twenty two àkórí ọ̀rọ̀ yẹn wa ti òwúrọ̀ náà ni yíyí ohun tí kò lè yí padà padà apá kẹta yíyí ohun tí kò lè yí padà padà apá kẹta ẹsẹ̀ bíbélì tí a fi dá wa lẹ́kọ̀ọ́ òun náà lámú láti inú ìwé kíróníkà kínní orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án àti ẹsẹ̀ ìkẹwàá kúrónìkà kínní orí kẹrin ẹsẹ̀ kẹsàn-án àti ẹsẹ̀ kẹwàá jábèsì ṣe jábèsì sì ṣe ọlọ́lá ju àwọn arákùnrin rẹ̀ lọ ìyá rẹ̀ sì pe orúkọ rẹ̀ ní jábèsì wípé nítorí tí mo bí i pẹ̀lú ìbànújẹ́ jábèsì sì ké pe ọlọ́run ìsírẹ́lì wípé ìwọ ìbá bùkún mi nítòótọ́ kí o sì sọ agbègbè mi di ńlá kí ọwọ́ rẹ kí ó sì wà pẹ̀lú mi, àti kí ìwọ kí ó má sì jẹ́ kí èmi rí ibi, kí èmi má sì rí ìbìnújẹ́, Ọlọ́run sì mú ohun tí ó tọrọ ṣẹ. Kí Olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa. Olùfẹ́, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ìṣẹ̀lẹ̀ ìjì ayé tí ó máa ń ṣẹlẹ̀. Nítorí tí nígbà tí àwọn ìjì ayé wọ̀nyí bá wáyé, wọ́n máa ń mú mi padà lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run àti padà lọ sí ọ̀dọ̀ Ọlọ́run nínú àdúrà. N ó sì máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run, àwọn ènìyàn ti sọ ti wọn o, ṣùgbọ́n bàbá mi àti Ọlọ́run mi, kí ni ohun tí ẹ̀yin ń sọ? Olùfẹ́ bí o bá ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn ènìyàn, ó kàn kú dànù ni. Nítorí ọ̀rọ̀ rere kankan kò lè ti ẹnu ènìyàn jáde. Ìṣòro ayé ọ̀pọ̀ ènìyàn ní ọjọ́ tí a sọ wọ́n lórúkọ òun náà ni ó ti bẹ̀rẹ̀. Àwọn mìíràn ìgbé ayé tí ìyá àti bàbá wọn ti gbé òun ló fa ìṣòro sí inú ayé wọn. Ní ọjọ́ ìsọmọlórúkọ, onírúurú iṣẹ́ ibi òun náà ni wọ́n máa ń ṣe sí ayé àwọn ọmọ. Wọ́n gbàdúrà pé ẹnikẹ́ni tí ó bá ṣe ibi sí ayé rẹ̀ ní ọjọ́ ìsọmọlórúkọ rẹ̀, kí ibi náà padà sórí ẹni náà. Bí ó bá sì ti kú, mo dá ibi náà padà sórí ìrandíran rẹ̀ ní orúkọ jésù ọlọ́run sọ fún ábúráhámù bí a ṣe kọ sílẹ̀ ní genesis orí kẹta ó dín ní ogún ẹsẹ̀ karùn-ún wípé bẹ́ẹ̀ ni a kì yóò pe orúkọ rẹ ní ábúráhámù mọ̀ bí kò ṣe ábúráhámù ní orúkọ rẹ yóò jẹ́ nítorí tí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀ nígbà tí ọlọ́run pinnu láti bẹ ábúráhámù wò ó pinnu láti padà lọ sí ohun tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ kẹjọ ìsọmọlórúkọ rẹ̀ ọlọ́run sì ṣe àtúntò àwọn nǹkan nínú ìgbé ayé rẹ̀ tí ó sì fi kún orúkọ rẹ̀ ọlọ́run yí orúkọ abrahamu padà láti abrahamu sí abrahamu èyí tí í ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀ bẹ́ẹ̀ ni abrahamu sì kú gẹ́gẹ́ bí bàbá orílẹ̀-èdè púpọ̀ olùfẹ́ àwọn mìíràn wọ́n gba ìṣẹ́ àti òṣì gẹ́gẹ́ bí orúkọ wọn ní ọjọ́ ìsọmọlórúkọ wọn nínú kúrónìkà kínní orí kẹrin ọkùnrin kan wà tí a ń pe orúkọ rẹ̀ ní jábésì ìtumọ̀ èyí tí í ṣe ọmọ ìbànújẹ́ torí pé ìyá rẹ̀ bí nínú ìbànújẹ́ a sọ pé kìkì ìbànújẹ́ òun náà ni ó kún inú ayé ọkùnrin yìí ṣùgbọ́n òun jẹ́ olódodo àti ọlọ́lá síbẹ̀ olùfẹ́ má ṣe jẹ́ kí ohun tí ọ̀tá ń sọ nípa rẹ kí ó mì ọ́ rárá ó wá yé mi ó ti kọ́ sí mi wípé àwọn ènìyàn rere àwọn àná náà ni wọ́n máa ń sábà bọ́ sí ọwọ́ àwọn ìka ènìyàn wọ̀nyí olùfẹ́ nígbà tí ó di ọjọ́ kan jábìsì jí lójú oorun bẹ́ẹ̀ ni ó pinnu wípé nǹkan kò gbọ́dọ̀ máa lọ báyìí láyé òun mọ́ ó bá bẹ̀rẹ̀ képe ọlọ́run bí a ṣe kọ ọ́ sílẹ̀ nínú kúrónìkà kínní orí kẹrin ẹsẹ̀ kẹwàá ó sa ipá ó ṣe akitiyan láti ké pe ọlọ́run ọlọ́run sì dá lóhùn a wípé ọlọ́run yí orúkọ sarah padà láti sarai ó yí padà sí sarah bẹ́ẹ̀ náà ni a yí orúkọ jacob padà láti jacob tí a sọ di israeli olùfẹ́ ọlọ́run lè padà lọ sí ọjọ́ ìsọmọlórúkọ rẹ kí ó sì yí ohun gbogbo padà nípa ayé rẹ. Àbí o ti gbàgbé wípé orúkọ rẹ̀ ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Paul Aposteli nínú ìwé Galatia orí kìíní ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún àti ìkẹrìnlógún sọ pé, ṣùgbọ́n nígbà tí ó wu Ọlọ́run ẹni tí ó yà mí sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa oore-ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi, kí èmi lè máa wàásù rẹ̀ láàrín àwọn kèfèrí, lójú kan náà èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀ olùfẹ́ ọlọ́run ló ya paul sọ́tọ̀ láti inú ìyà rẹ̀ wá fún ara rẹ̀ nítorí pé ọlọ́run mọ̀ pé ipa ọ̀nà tí yóò máa tọ̀ lọ́nì ọ̀run àpáàdé ni yóò kángun sí torí náà ọlọ́run wọ inú ìyà paul àpọ́sólè lọ ó sì yí ohun gbogbo nípa ayé rẹ̀ padà kí a tilẹ̀ tó bí olùfẹ́ àwọn ìṣòro ayé àwọn òbí míì máa ń wọ inú ayé àwọn ọmọ wọn yálà ní ti ara tàbí ti ẹ̀mí ìwọ̀nyí sì máa ń farahàn nínú ìhùwàsí àwọn ọmọ náà o lè fẹ́ bí o bá jogún àbúburú kan láti ara ìyá rẹ bí ìyá rẹ bá tiẹ̀ wà ní ilé ọkọ ìwọ lè má ní ọkọ àyàfi bí o bá mú ìwà búburú náà kúrò láyé rẹ tí o gbàdúrà kí ọlọ́run kó dá onídè kúrò lọ́wọ́ àwọn ìdènà tí ìwà náà tún fà wọnú ayé rẹ̀. Olùfẹ́, bí ọmọ yóò bá ṣe rí, yálà yóò jẹ́ ọmọ dúdú ni tàbí ọmọ pupa, èyí yóò ti kalẹ̀ yóò sì yanjú tán láàrin ọjọ́ mẹ́ta tí a bá ti lóyún rẹ̀. Ṣùgbọ́n Olúwa wa, bó ti wù kí ó rí, ó lè lọ sí inú ilé ọmọ kí ó sì ṣe ohun gbogbo bí ó ti yẹ kí ó rí èyí tí ó lè má yé àwọn oníṣègùn àti àwọn onímọ̀ ìjìnlẹ̀. olùfẹ́ ọlọ́run lè padà lọ jìnnà tayọ ìgbà tí o wà nínú ìyá rẹ àti kí bàbá rẹ kí o tiẹ̀ tó pàdé ìyá rẹ pàápàá láti yí ohun gbogbo nípa ìgbé ayé rẹ padà sí bó ti fẹ́ kí ó rí. bíbélì ti sọ fún wa nínú jeremiah orí kìíní karùn-ún wípé kí èmi tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó ti inú jáde wá èmi lé èmi ti sọ ọ́ di mímọ́ èmi sì yà ọ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè ǹjẹ́ mo gbàdúrà pé ọlọ́run yóò padà lọ sí ojúlówó ètò tí ó ṣe kalẹ̀ fún ayé rẹ ní orúkọ jésù àwọn ọmọ kan wà èyí tí a máa wòye pé kí ló ń ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wọ̀nyí nítorí pé àwọn nǹkan kan ń dí ohun tí Ọlọ́run fẹ́ ṣe ní ayé àwọn ọmọ náà lọ́wọ́. Gbàdúrà kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ kó sì ṣe àtúntò ohun tó ti mẹ́hẹ̀ nínú ayé wa kí ògo rẹ̀ kí ó bá lè farahàn láyé wa lórúkọ Jésù. Gba àwọn àdúrà wọ̀nyí olùfẹ́. Àdúrà àkọ́kọ́. Bàbá mi àti Ọlọ́run mi, ẹ̀yin ni ọba tí ó mọ ohun gbogbo, ẹ̀yin ni alágbára jùlọ, ẹ̀yin ni ọba tí ó sì lè ṣe ohun gbogbo ẹ jọ̀wọ́ ẹ ṣe àyípadà ohunkóhun tí ọ̀tá sọ pé kò ṣeé yípadà nínú ayé mi ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí gbogbo ibi tí a ṣe lòdì sí ayé mi ní ọjọ́ ìsọmọlórúkọ mi kí ó padà sórí ìka ènìyàn tí ó ṣe é tàbí sí orí ìrandíran rẹ̀ bí ẹni náà bí ó bá ti kú ní orúkọ jésù àdúrà ẹlẹ́ẹ̀kẹta olúwa o ẹ jọ̀wọ́ ẹ ṣàánú fún mi kí ẹ sì padà lọ sí ojúlówó ètò tí ẹ ti ṣe kalẹ̀ fún ayé mi ní orúkọ jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òwúrọ̀ yìí mo sọtẹ́lẹ̀ sí inú ayé rẹ olùfẹ́ wípé ohunkóhun tí ó ń ṣe ìdíwọ́ fún ohun tí ọlọ́run fẹ́ ṣe láyé rẹ yálà ìwà ẹ̀kọ́ ara ẹni ní ìjánu ni tàbí ìgbéraga ọlọ́run yóò fún ọ ní orí ọ̀fẹ́ láti wá nǹkan ṣe sí wọn ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká jẹ̀bi ọ̀rọ̀ yẹn ju ìbá ṣọ ní àǹfààní tí o sì jẹ́ alábòkú fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ láti máa bá wa jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè máa dàgbà sí nínú ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street ọ̀fẹ́ rẹ̀ pọ́n sùúrù rẹ̀ a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án àbọ̀ òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ sí aago méjìlá ọ̀sán mo gbàdúrà pé bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ wa nínú èkéyìí ìsìn yìí ọlọ́run ọba tó pọ̀ ní ipá àtẹ̀gbára yóò bá pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ̀ tí ìgbé ayé rẹ̀ kì yóò sì fi rí bákan náà mọ́ ní orúkọ ńlá jésù kristu olúwa wa àmín. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah.